Welcome to ru Nigeria, where we bring to you celebrity gossip concerning our Kannywood entertainment industry. Today, the story we carry come the Kyodamona, story of G Fresh Alamin, Kano State Material, and his wife said as Haja Uh, eh, the story where they go round about concerning G Fresh Alami and his wife Saida Sadia Aruna is concerning they are married. Since uh, they marry you, he said he only spent one night at the hotel ever since then they have not been together Now one problem to another and we bin think say they go settle but now the story the way the thing dey go the thing is getting out of hand so teji first don go marry another wife he don marry one of his uh, female friend one of his uh, one of his best friend as of then that is uh, baby nice now him don marry na two wife him get now why uh, he's staying with this one why the other one she's on she's not here she's not there she's roaming about difference talk say the matter get as e be o oh, because uh, the wife that is the uh, the first wife the person of said as Sadiya Haruna she came on a TikTok live to talk say she wan make g come out to tell people she wan make me come out use im mouth talk am see because for the last video wey i post him talk say if him talk wetin him wife do am that is that sadi haruna if him talk wetin she do am people go hate her for ten years so you con talk so she na that thing wey him talk she want make him come out con talk that thing she want make g fresh expose she know am she say if him hide am if him hide wetin she talk wetin him see wetin him wan make people hate her she no go ever forgive am she want make gfresh come out come expose everything on the other side kuma gfresh alamin come do him own life uh, all this one all this thing dey happen for na for tiktok all this thing dey happen o oh. so gfresh alamin come talk him own see come do him own life because for the life wey dem do with sadiya dem no host am so he come do him own come holds im own life wia im tok say im no dey happy wit wetin di woman talk and say di woman im wife o oh, im first wife don carry am go court too don carry am go court and she need whether na divorce she need o oh, abi na wetin she want for am i know say e no go pass divorce becos <laughs> hisba bin call dem so dat make dem see whether dem fit settle dem but up to now di tin never settle so different on the other side say him catch her with somebody yes him say ever since him see the person na since then o oh, the matter come dey their matter come dey get careless their matter come dey get careless since when him see her with that person ever since then the matter come dey get careless they no come dey settle between him and his wife again and him no dey happy the way things dey go because he no wan talk bad thing concerning him wife but the way things are going as i said in my uh, other video na when breeze blow na im fowl nyash go open as things dey go now fowl nyash don dey open small small you understand small small because anything wey go make grown up people wey be say dem no fit settle dem grown up people go come on social media uh, um, ma even talk am married people massa dey say if you see husband and wife dey quarrel you no need to come and put asunder but this one as far as they dem don dey carry am dey come social media water don pass garri and you know when water pass garri now you know as e dey be the garri no dey sweet to chop so make you know say as the matter dey go everything don dey cast this one go come live come talk im own the other one go come live come talk im own so the as the matter dey go everything go soon unveil so make we just dey watch anyanya as igbo pipo dey talk make we dey watch anyanya make we see as dis thing go go i know say sooner or later everything go unveil everybody go know the the truth of the matter everybody go know the koko of wetin dey happen even though g fresh say him still love him wife and na because say him still love him wife na him make him wan make dem settle but for the wife side e be like say she wetin she just want make him just free her make she go dey live on her own and me if i dey in position to give her advice o oh, me i for just suggest make him just free her make she just be on her own make him to be on his own since he don marry that means he don move on make she too make him free her make she move on with her life since na wetin she choose because the way things are going i no sure say there's any way wey be say they fit settle or go back to normal because married wey be say they no even stay together for not even a week not even a month before they even marry myself people been don dey warn the guy say make you no marry this person o oh, no marry this person o oh. but at the end of the day you e go come dey talk say ah sha elder dey talk say wetin elder see wetin an elder person see sitting, a young boy or a child even though if you wan climb iroko tree you no go see am before me i bin no agree with that word but na now gradually you know as person dey grow now dey experience some kind things you go dey know say yes wetin an elder see sitting no matter how tall you are even though if you climb iroko tree you no go see am because it's from experience someone that have passed through something you that have not passed through it you will no know how it is because during that period wey dem bin wan do di marriage wey she come out she talk say uh, "Uh, she come out she come talk say she dream say uh, this thing jeans appear to her say make she no marry make dem no do the marriage make she no wear gfresh alamid but gfresh too because say him like her and him wan show say yes she is equal to the tax he end up marrying her now see and now you don't marry you don't marry you oh, but you are not enjoying the you are not enjoying your matrimonial home both of them are not enjoying their matrimonial home g-fresh myself the way things are going is like g-fresh caught her with someone and people are thinking maybe the person may be there is one guy called bestie Mustim bestie some well let me know just but the way people dey guess e be like say na the guy wey people mind dey go whether na him whether na him dem cut her with you understand but whatever it is sha as i talk o oh, as the breeze still dey blow now fowl nyash go open everybody go see everybody go hear everybody go see everybody go hear That thing wey be say him no wan talk wey be say people go hate him wife for uh, that is his first wife o say dat sadiya haruna for ten years as time goes on everything go unveil everybody go know wetin dey sup and so make una no make una no too much carry am for head but one thing wey i wan advise people dey live your life make you get private life it's not everything that you bring it to social media you marry you bring you are married, you bring When I still a courtship now even still a courtship you bring am come social media you you you buy this thing you bring on, come social media you do this thing you carry on, come social media How about? make we try to get private life You get some things that you no need to bring on to private uh, to social media like our religion used to even say uh, evil eye is real so i don't yanda za a ƙarya ta kan gaskiya sosai ko ai wannan auren wani ne wani ne fa ya raba wannan auren bari in ga kuma ba wai ya raba auren ba tunda ni ban sake ta ba yau in ma damfara suka shirya da ita da shi ni ba wani ba za su damfaran ba billahi lazi ba su damfaran ba kuma ina son ta shi sa na aure ta sosai aure ko kwana ɗaya ban yi na farin ciki na san mun yi soyayya da matata a cikin hotel amma amma a gidan aurenmu ranar da ya zo daga ranar da ya zo tun daga ranar ni da ita ban samu farin ciki ba har yau ta nuna wani wawa ya fi mijinta nan kuma an yi magana tana cewa wai mai ta yi Wallahi ba ta kyau ba ita gaskiya faɗa ce komai za ka yi ka faɗa gaskiya to wai ni na taba ganin ma abu irin wannan dan uwa dan Allah ka yi haƙuri dan Allah rashin adalci ne ba a kyauta maka ba but please just take everything easy dan Allah don Allah just calm yourself everything is going to be fine Allah ya san kana da gaskiya everything is fine everything is fine saboda na rantse da Allah ba zai da cutar da ni ba planning take iri iri ina sani it is so obvious plan take iri iri so da suka kawo maganar gaskiya da din da ba justice to maganganun nan ba because it is so glaring da komai kowa ya sani in har kina da gaskiya allow him to talk a bakin ma tunda har ta bude kuma ta ce bata yi magana ba kafin ka zo kuma it was all about you tun kafin ka shigo gidan nan it was all about you they were discussing you all all through so da an baka ka shigo kai magana kai ma an in kafin ka magana sai a baka a ce sai a ce eh mana tana son shi yana son ta kafin sai a ce wallahi da Allah a bar maganan nan amsar mun yi magana da shi yanzu shi ma zai zo ya ma magana a bar maganan nan da Allah magana ta iyaye ne ba magana sai duk da kaji tana faɗi yana a bar maganar a batta da Allah dan Allah dan annaba a batta wani dakikin banza wani katon banza dan Allah a bar maganar dan uwar shi ya san me dauko wani topic ko ya san ko ya san yanda ne nemi kuɗi na aure ta kana ci na ci ka za ka san banza kai ya ne mai albarka waye shi dan uwarsa kaka kai blaming kowa kana ji na kaka yi blaming kowa abu ya riga ya zo shi to ai in za ka judging abu sai ka ji sai ka ji both kowa yanzu yana so ya ji me ka ce dan Allah dan annabi karka a bar ma jama'a dan Allah ku bar maganar nan ce ana maganar abu ɗaya da bar maganar nan da Allah kawai cewa ake so shi ne kai a bar magana da Allah yanzu mutane kowa kana ji ba yanzu kowa yanzu ka duba mutane kowa damuwarsa ya ji me za ka ce dan Allah kar ka yi magana dan girman Allah kaga yanzu yanzu muka gama waya da oga amsar shi abin da yace ma zai zo ya ga maka kashe live din nan Allah yanzu wasu gari suke kaman ma ita ce da gaskiya fa yawa dan yanzu muka gama kana ji ba shi yanzu ma mun gama magana da oga amsar yanzu a waya in Allah dan annabi ya ma ce zai zo ga ma kashe lafiyar dan girman Allah bar magana shi ma oga amsar din hana shi magana suke a gurin shi ma oga amsar din hana shi magana suke a ina gidan kana wannan tunda aka fara magana ina gidan har aka gama da Allah mu bar magana nan yawa kana cewa wai in yi zuru ni ga in yi magana yawwa ai kaga yanzu baya ba kowa anan ba su suka bude a bar magana da Allah a bar magana mu doko biran mu da muke yi na harkokin mu da Allah yawwa ni ban yi blocking din ba duk abin da za ta duk abin da zai zai je ya zo na ta nuna wani dan shegiya ya fi mijinta har gobe kuma haka ta nuna ce mata ne ma dan me baki aure shi ba kin san kin san ki a bar magana da Allah me yasa baki aure shi ba yawa uban ma za ana ya faɗi gaskiya duk abin da zai faɗi faru mana wace wace ce ita wace ce ita wace ce ita bata san komai ba tana ganin wai ta san abu ba abin da ta sani Jifre, sani. Kin je kin fifita wani wani akan mutum. Mun je hisba hisba hisba suka adalci. Tarayyan a a Jifre tarayyan mu da kai dan girman Allah mun kai matsayin da zamu baka hakuri kar kai magana kuma kar kai dan girman Allah. Mutunci ne hada mu da kai. Ba ta kawo magana social media. Magana ta kare kana ji. So kara magana. maganan ka dai. Ba ta kanta ba duk yawon da take da inda take ba da yawuna ba. in na mata baki girman Allah Allah sai ya kama ta ka bar magana Allah in na mata baki ya kama ta duk a inda take yanzu a duniya har yanzu ba na son mata baki amma na ga ƙarya kabar magana ji fresh dan girman manzan Allah kabar magana dan girman Allah kabar magana da gaskiya ta sannan kuma wai kina cewa kina sulhu da wasu bai fitar da shi ba ba zai samu sukuni ba a bar maganar dan girman Allah ka ba kar ka kara magana akan wannan magana ne abin da ya kawo mu dan girman Allah sai kai ya magana the more yana magana the more zai speak abin ma da bai kamata mutane su ji a wajen yana yawwa kar ka yi magana wai Fatima Fatima no ba abin da zan faɗa ba abin da zan faɗa daban daban duk wanda kaji ana ce man ne rai kowa na da ɓaci rai kowa yana da wannan wannan ɓaci ran da za ba san ma san da zaka yi spilling wani magana ba ji fresh dan girman Allah ka bar magana ko ka rufe gidan nan no I didn't want to yeah take saying it out you make him you relieve him amma ba anan ba not on social media He can just dan Allah ka rufe dan Allah ka rufe gidan nan not come on social media and say anything dan Allah wallahi nan ba saboda ai wannan magana ba yauwa a bar maganar ko batta yauwa mu ɗauko firanmu shi kenan. Wani ne ke bata mu ji fresh rai